Babuga ọ̀kan lára àwọn tí wọ́n pa ọba èkìtì ti ṣẹ̀wọ̀n ọ̀kan lára àwọn tí wọ́n pa ọba aládé méjì ní ìpínlẹ̀ èkìtì lédè bábúgà ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí àwọn ọlọ́pàá gbé wá sílé ẹjọ́ ni adájọ́ ti ní kó lọ́ọ́ máa gbatẹ́gùn ní ọgbà ẹ̀wọ̀n fún odidi ọgbọ̀n ọjọ́ gbáko ọ̀daràn náà ni àwọn ọlọ́pàá gbé wá sílé ẹjọ́ lọ́jọ́ ajé monde ọjọ́ kẹrin oṣù kẹta yìí pẹ̀lú ẹ̀sùn pé ó gbìyànjú láti jí àwọn ọba méjì yìí gbé ní ìpínlẹ̀ èkìtì tó sì ṣekú pa wọ́n gẹ́gẹ́ bí pòsíkútọ̀ ilé-ẹjọ́ náà ìǹspẹ̀kìtọ̀ oṣùọ̀lálé yọ̀mí ṣe sọ ó rọ ilé-ẹjọ́ náà pé kí wọ́n rán ọ̀daràn náà ní ọgbà ẹ̀wọ̀n nítorí pé òun gan ló ṣekú pa ọba david babatunde ogunṣakin àti ọba samuel ọlátúndé ìṣọ̀lá táwọn méjèèjì jẹ́ ọba ìmójò èkìtì àti ọ̀sán èkìtì ní ìpínlẹ̀ èkìtì ìńspẹ́kítọ̀ yomi ṣàlàyé síwájú pé ọ̀daràn náà ló tún gbìyànjú láti jí ọba samuel adébáyọ̀ fatọ́ba àti ọ̀gbẹ́ni bámidélé ìbùkún joseph tó jẹ́ dẹ́rẹ́bà rẹ̀ gbé ó sọ pé ẹ̀ṣẹ̀ tó ní ìjìyà lábẹ́ òfin ìsọ̀rí two eighty two forty one àti two thirty four tó jẹ́ òfin ìpínlẹ̀ èkìtì tí wọ́n kọ lọ́dún twenty twenty one ní àfúrásì yìí Yomi ṣàlàyé pé ọ̀daràn náà ni ọwọ́ àwọn agbófinró tẹ̀ ní Ìkọ̀lé Èkìtì lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹta pẹ̀lú àwọn ohun ìjà olóró mìíràn tó kó dání. ó ní ìwé ìpẹ̀jọ́ ni wọ́n fi ránṣẹ́ sí iléeṣẹ́ ìjọba DPP láti gba èsì padà ó fi kún un pé ní kété tí èsì bá ti dé láti ọ̀dọ̀ ìjọba ni òun yóò gbé èsì náà wá sílé ẹjọ́ ṣùgbọ́n agbẹjọ́rò ọ̀daràn náà ọ̀gbẹ́ni Olúsọjí Ọládélé rọ ilé ẹjọ́ kó ṣíjú àánú wo oníbàárà òun adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ọ̀gbẹ́ni of bámidélé nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀ sọ pé kí wọ́n mú ọ̀daràn náà lọ sí ọgbà ẹ̀wọ̀n fún ọgbọ̀n ọjọ́ gbáko bákan náà ló sún ìgbẹ́jọ́ náà síwájú ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún 2024 nígbà tí ìgbẹ́jọ́ tó kàn yóò máa tẹ̀síwájú. taofik sodiq ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá ló kà á sétí